أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وهفن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وأنشر علينا من خزائن رحمتك يا أرأم الراعمين اللهم احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إبز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرع لي صدري ويسر لي أمري وحلل أكدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج العذاب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة لا سلام سرلا

من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله رب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبين نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين أدعو فلوم الحمد لله أدعو فلوم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ọba tí ń wò wá ṣe láàánú ẹ̀ tó tún wá jẹ́ àánú ètò ga jù nú àánú ọlọ́run lè ti ṣe fún wa yìí rọmùdánà dé a lè ń ṣe jihad inú ẹ̀ pẹ̀lú pé ká máa wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká máa wá sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan nínú ohun tí ọlọ́run ṣe ní. iyọ̀ ipò iyọ̀ nú ọbẹ̀ ọ̀kan nù tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ sí àwọn ìlú ńláńlá wa àtàwọn ìlú kéékèèké wa nìbàdàn ni o èkó ni o abẹ́òkúta ni o ọ̀yọ́ ni o òṣogbo ẹ̀dẹ́ ìkírun ìlọrin ìwó ìkirè gbogbo àwọn ìlú ńláńlá yìí ọlọ́run ṣe káwọn àfáà máa jókòó tafsir kí àwọn èèyàn máa jókòó tí wọ́n ó ṣe ní iyọ̀ fún Islam. alhamdulillah. kọlọmọ mọ fún bẹ́ẹ̀. àmín. wàá tàdé bíi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n yà sún líìfù wọn sínú Ramadan kan lè ráyè lọ gbọ́rọ̀ lọ́hùn èyí ni ọlọ́run fi ti ọ̀pọ̀lọpọ̀ àrùn ṣe fẹ́sìn torí pé bàbá ńlá yọ ni ààrẹ wa arísíkọ́lá lọ́mọbanikẹ́ àmín àlímọ́ ṣàdúrà fún ọlọ́run lọ́mọ yẹ àyè tẹ́gbẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé ààrẹ máa ṣe wọ́n lẹ́mìí ńbẹ ńgbà tí ń bẹ láyé mm, mm, mm. òun gangan fún rẹ̀ náà. yóò tún wá gbéra lọ àwọn àyè míì náà bí irú tẹ̀sí bàbá wa àgbà ní máàdùlẹ̀ arọ́bí ògùn yóò tún wá wá. ẹ má gbọ́ pé ààrẹ lọ ìjókòó kan ẹ wo ẹ wo iyì tó kó bá ìjókòó yẹn. yóò wá jókòó láti bẹ̀rẹ̀ tẹ̀sí yóò náà sì gbọ́ bàbá òtún ṣàdúrà fún. ọlọ́lọ́ máa yí àǹfààní tọ́lọ́ ń fi ìjókòó tẹ̀sí ṣe fẹ́ ní àwọn ibi tí ọlọ́run ti pé kí wọ́n máa jó pẹ̀lú ògo ọlọ́run ká tó parí àwẹ̀ yìí ká tó parí tafsiri ọdún yìí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan táwọn késùngbẹ̀nu wọn sọ̀rọ̀ tí wọ́n tún ní ìjókòó tafsiri wọn ní bídíà tún ni àdá lónà ní juta a tún wá da wọn náà lóhùn a tún ọlọ́run ti nígbà tí yẹn sọ́ndùn ta ọfẹ́ ṣe bí ẹ ń rinlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti wọ́n ti á kú tán ẹ bá rí wọn ní ìsìn òfìfo wọn lẹ rí wọn ti kú tán ẹnìkan ò ní lánìyàn kó n fẹ́ dẹ́sìn ọlọ́run rú lajẹ́ bó tilẹ̀ kó tó kọ́rọ̀ mọ́ dàrú. lóyún ìfẹ́ tún sọ lọ́dún òjú pé àwọn àlejò kan yẹn bá mi lónìí ní àdàbí ní abá ní àfẹ́ ká wọn ká wá sí wá sí lọ́dọ̀ àwọn ní mọ́níyà. ìpè nítorí pé wọ́n tún fi rìnlẹ̀ ń bẹ̀ pé bídíà yìí jókòó tafsiri ńlọ́dà àtàwọn kan mìíràn àtàwọn kan mìíràn ti sọ ẹ àìlera yìí nínú àwẹ̀ báyìí ẹjọ́ dẹ̀yìn àwẹ̀ fẹ́ àwò wípé pópó yẹ ká tó yà yà síbẹ̀ náà lọ́dún lẹ́yìn ká torí pé abasọ́tọ́ ní ìsìn ìyàwó kẹsẹ́ẹ̀tì òun lọ ń tiẹ̀ òun máa lọ kí máa tíráfù lọ káàkiri àtẹ́gùn ah. lòun hmm. àìmọye ọ̀nà ni wọ́n ti nà sí kíní fún wa pé ẹ wá gbọ́ pọ̀rípọ̀rí yín wọ́n bá kìbọ̀ nù olùsí ni ẹ̀mí ìbẹ́tẹ́ pé mọ́lá sí ni wọ́n gbé kí wọ́n dàjídàjí. ìgbó hmm. fẹ́ kan sí rìn kí olùpàdé. so ẹ wọ àǹfààní tí ń ṣe. ẹ wọ bára sí ń balẹ̀ tó bá sí ń gbọ́ ọ̀rọ̀ lọ́hùn. àwa tá à ń sọ à ń rí bí wa dáadáa èyí tẹ̀ ń wá èyí bí wa dáadáa ọlọ́run ṣẹ́gun èṣù láì máa yẹ ọ̀nà. Hmm ìyẹn náà ló bí sèta nínú ló gbìyànjú dé pé ẹ lọ tún sọ pé ò sí ah. ṣùgbọ́n láyé ọlọ́run ní fún wọn sí. tó àyà kọkàn àyà ọgọ́rùn-ún kan àti mọ́kànlá òun la tún fẹ́ kálù lẹ́nìí. a lè pè ní àyà ìtàn òun kìí ṣe òfin àti mọ́kànlá ní ọ̀dọ̀ tèmi mi àti yà àti ọgọ́rùn kan àti bẹ́ẹ̀ ni. a lè pè ní àyà ìtàn lórí kìí ṣe òfin àmọ́ yóò tún padà já sófin náà nígbà bá ń sọ ọ lọ a tún já sófin ṣùgbọ́n lójú ọjọ́ àyà ìtàn àmọ́ màdìmúnù rẹ̀ òfin tó ń bẹ ń bẹ yàn kọ́lọ̀ ń fún wa sọ. àmín. ó sì jẹ́ àgbọ̀ yé. àmín. tó naam. a'udhu billahi minash shaitan. إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمتي علي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كأية الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموت بإذني وإذ كفرت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إن هذا إلا سحر مبين الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهده وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وَيَسْتَخْلُقُ مِنَ الطِّينِ كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل أنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى بن, بن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس بالمعد وكهلا إذ يأتوك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ ألمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من التين كأيهات الطير بإثني فتنفخ فيها فتكون طيرا بإثني وتظهره لأكما وهي برسا بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل أنك إذ جيتهم بِالْبَيِّنَاتِ بِالْبَيِّنَاتِ فقال الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إن هذا إِلَّا سحر قال الله يا عيسى ابن مريم ذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل أنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين jama ẹ jẹ́ àgbà wípé alhamdulillah. alhamdulillah. ẹ mà díẹ̀ ìdí ẹ̀ pọ̀ àmọ́ èyí tó súnmọ́ ni wípé àkọ́kọ́ ó ṣe wá mùsùlùmí. alhamdulillah. tí pé àwa la ní irú ìwé yìí. ẹlẹ́ẹ̀kejì ó wá ṣàánú wa a fi ń sojú kòkòrò pé a fẹ́ lọ gbọ́rọ̀ lọ́hùn <laughs> ó fi ajá sí pé irú ọjọ́ yìí wá wà ń bẹ̀ irú ọjọ́ tí wọ́n ka àlùfáàní délùú wáyà yìí wàláì gbogbo ẹni tí ń bẹ ń bí ẹsẹ̀ alhamdulilayi. alhamdulilayi. gbogbo ayat gbogbo ayat mẹnu kurani lóhun àṣẹ lóhun àmì lóhun àṣẹ àmọ́ ọlọ́run fúnra rẹ̀ jẹ́ àmọ̀ yìí pé a máa ní ìpọ́njú ra wọn lọ. ẹ̀rí atakurisi atakurisi ọlọ́run ló nípọn ní ìfiwá ìsọ lọ́wọ́ ṣètánì àtàwọn ọmọ ẹ̀ ju gbogbo ayé àti mẹ́nu kúránì lọ. àwọn afáàní kò lè mọ̀ rí bẹ́ẹ̀ kò sí àyà tó ròyìn ìjọ kan ṣoṣo ọlọ́run nìkan tó kùrì sí ọsọ púpọ̀ jù ọlọ́run fira agbára rẹ̀ nílẹ̀ nú ẹ̀ púpọ̀ jù. lóbìjábójá títò ìtánì tó ṣàlàyé ẹ̀ fún àbó rẹ̀ rà ó dára ní gbà àwa sọ fún anabi padà anabi ní òpùrọ́ ní ṣètánì ṣùgbọ́n èyí tó wá sọ nípa ayatollah kùrìsì nìyẹn bó ṣe rí nù ó tún jù bá ń lọ. gbogbo àwọn tí ọlọ́run ti fi àyà alukurani ti ṣe adakulusi tọ́lọ́run fi ṣe àánú tí tó ń ṣe àánú lọ́wọ́lọ́wọ́ ọlọ́run má kakú lọ́dọ̀ wa o. amiina. ọlọ́run lọ́ mọ iye tọ́lọ́run fi àyà adakulusi gbà á lẹ́nu wàhálà ọ̀kan bẹ̀ la wáyé. bẹ́ẹ̀ ni ó bá wà lẹ́ ó bá ní wàhálà náà màá tún sọ àṣàyàn tàbí ẹ̀sà ọ̀nà kan tá a tún gbà lo kùrìsè tí àìtún fi kéékèèké ń gbà mí. bẹ́ẹ̀ gbọ́ lọ́ọ́ màá tún júwe ọ̀nà yẹn àmọ́ ní ìsìnkọ́. wa kumọ̀lọ́. àmọ́ nínú tẹ̀sí ìdúrà ní lágbára ọlọ́ọ̀ nínú tẹ̀sí ọdún ìnáà ni ó jẹ. insha Allah. kọ́lọ́ bá lè ṣe rọrùn. àmín sẹ́rí ẹ̀ tá a fẹ́ kà lẹ́nu yìí ẹ wo wa tí bá ti ń dọ̀ gangan àdúrà tá a bá ti ń ṣe ẹ máa ẹ gbìyànjú ẹ máa sàmì. a ti àdúrà bọnú ẹ púpọ̀ àyà àṣẹni àyà àṣẹni àṣẹ títí ń bẹ lára Quran láti jọ̀njọ̀ ń wá wàláì kókó ń bẹ̀ ń bẹ̀ lọ́wà nìmọ̀ èpè gbogbo ẹ máa wá sí ìjòkó lẹ́nìí abayín dúpẹ́ àwọn náà dúpẹ́ nígbà tí mò ń ka tí mò ń ka àyà yìí nílé <laughs> èèmọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ kọ́bàdìjọ́lá kó tún fún wa bá a ṣe rí ti àwọn àfa sọ lórí ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ àárí sọ bá a tẹ̀lé màá sọ bí wọn kó sá jẹ́ àárí yẹn júgbà. ẹ gbọ́ ẹ gbọ́ kíadò ẹ gbọ́ kúlagbè gbogbo tá à ń bẹ ní káyọ̀ lágbà pé ọlọ́run ọba àlekè ọlá alágbára ni ṣùgbọ́n a tún máa gbà sí. nígbà yìí bá tó ń ka ohun àmì ẹ̀ sí wa létí. ẹ sì máa wò ó bàbá kà sí wa létí sìn tá a sì gbà bẹ́ẹ̀ ń lè dábàá dìde yẹn àwọn tá nǹkan mọ́ o àti lékún lágbára ẹ̀mí o. sẹ́nà pé ọ̀rọ̀ mi ń bẹ náà téèyàn gbọ́dọ̀ gbọ́ ń gbọ́dọ̀ rẹ̀ ó dàrú abẹ́ẹ̀kọ́. <laughs> bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rẹ náà ti máa gbọ́ náà tó bá lọ́rẹ̀ tó bá lárasùn mọ́ tó lè tó lè gbà ní mọ̀nà pé àwẹ̀ ló tún dé yìí bó tiẹ̀ ráyè lọ wá sí gbogbo ọjọ́ Jímọ̀ tiẹ̀ tún gbìyànjú ká lọ tọ́mọ yẹn lè tẹ̀lé ọ wá ọgbàládá onóòjèrè tí ò ní sánmọ́ láíláí ó sì gbàládá lórí ẹ̀ lọ láíláí. tó ọlọ́run ní isikọ́lá láwùyá isa bùnà mariama. láwùyá isa bùnà mariama. ẹ̀rí pé lánàá èyí tá a kà ní pé yàwùmá yẹjì máa wò. yàwùmá yẹjì máa wò lọ́ọ̀hù rọ̀ṣọ́lá fàyàkùnù máa dá òjì bẹ́tọ̀m.

yẹ wọn wá bẹ̀rẹ̀ pé kí náà fi dá yín lóhùn ah, ah, wọn làwọn ọmọ kankan pa o a sọ lórí ẹ èyí wá sọ fún wa pé ọlọ́run tó wọn á dá yín sápè láàrin gbogbo àwọn tó kó pọ̀ yà á náwó gan yín sá alẹ́ sàlám. alẹ́ wà sàlám. ó kò wọ́n jọ obìnrin rẹ̀ pọ̀ wọ́n dá ń pọ̀ ó tún á náwó gan yín sá ọmọ Mariama ọwọ́ àdójú ọ̀rọ̀ yìí kọ́. idh qala Allahu ya Isa bin Maryam. ìyẹn ni pé ìwà nábì máa sọ fún wa. ìjọ tí ọlọ́run ó tún máa pé Isa ìwọ Isa ọmọ Maryama. اذكر نعمتي عليك وعلى والدتك نتي Nati ìdẹ̀kùn èmi ọlọ́run lórí ìwọ isa mo sì ṣèdẹ̀kùn fún ọ púpọ̀ ìdẹ̀kùn náà lọ pa àwọn ọmọ israẹli lórí àti gbogbo àwọn dẹ̀dẹ̀rìn ọmọ àlè títọ́ ń bẹ nínú nàìjíríà bínú èdè mi asaka gbọ́dá wa. ìbọn ń gbọ́ mi ti ń sọ ọgbà tí sọ wà. èyí dáa lọ pa àwọn àwọn òpònú èèyàn lérí tí wọ́n sọ ọmọ Mariam dọ́lọ́hùn. Mm, ìdẹ̀kùn yẹn tòótọ́ ó ka màmá. nígbà tí mo ṣe ìdẹ̀kùn fún wọ Isa ọmọ Mariam. wàhálà wà á lè dá ti. mo dẹ̀ ṣe ìdẹ̀kùn fúlẹ́rì ìyá rẹ̀ tó bí ọlọ́mọ tíṣe Mariam. à ń bọ̀ lórí yìí hàn àmọ́ ẹja sún sálẹ̀ náà ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ka ìdẹ̀kùn náà. ibi ayé tukẹ́ bí ruhi ebe mi ọlọ́run ni mo ràn ọ́ lọ́wọ́ ni mo fún ọ lágbára pẹ̀lú bí ruhi likudusi ẹ̀mí mímá tíṣe jìbìrìlù alayhi salam. alayhi salam. ebe mi mo fún ọ lágbára iṣẹ́ òye wọn nìyẹn wọ́n sọ Ìsá dọ̀ lọ́hùn wọn mọ̀ pé ọba àlekè ọlá ló ràn Ìsá lọ́wọ́ pẹ̀lú pé máa ṣe bẹ́ẹ̀. tó sì máa rí bẹ́ẹ̀. gbogbo ohun tí bá ń ga sókè ọlọ́run ní ń bẹ lábẹ́ o bí bá lọ ọlẹ̀ ọlọ́run ní ń jẹ́ ọlẹ̀ gbogbo fáìlù sí tá a bá rí pẹ̀lú kinní yẹn tí ń jẹ́ lọ òkè ń jẹ́ tí ń ọlọ ọlẹ̀ ìsànfẹ́ kábọ́ nìyẹn kágbọ́ yé nìyẹn. tí a bá gbà bẹ́ẹ̀ nìsín tí gbogbo wa sábẹ́ ń bí bá gbà bẹ́ẹ̀ nìsín pé mo gbàtà yányá pé nǹkan kan ò lè dábẹ́ lẹ́yìn ìwọ ọlọ́run gbogbo àdúrà tábà wà ń tọrọ ń sìn tó ń sìn báyìí lè sàmì yóò ṣe fún. Allahu akbar. àmẹ́ńdá pé ah. lẹ́gbẹ̀ẹ́ ọkàn rẹ̀ míì. ó tún ń pé ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run ni ṣùgbọ́n ẹ wà fọlọ́ ni gbogbo rẹ̀ kìnní ńkọ́ kìnní ńkọ́ tó yẹ pé bí ọba sí wọn tó ń gba ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá sí a ó ti gọ̀. má tilẹ̀. ha ó ti gọ̀. má tilẹ̀. jama ẹ̀yà gbórí òkè sìn hmm. ẹ̀yà ronú lọ kílò òyìnbó ṣe tó kọjá làákà ìtọ́ ga jù kílò òyìnbó ṣe tó kọjá làákà ìtọ́ ga jù. ẹgbà ẹgbà plane ni gbogbo jẹ́ máa ṣe pátá yìí kú ọ̀tọ̀ plane lẹ́yìn ni. Allahu akbar Allahu akbar. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gun plane rí bẹ́ẹ̀ bí ọlọ́run jẹ́ kẹ́ gun olórí mọ́ndàlá. amina. ẹ ní gun lọ sàtìpó. àmín. ẹ lọ gun ṣẹṣẹ hajj. amina. ẹ wà á máa gun pẹ̀lú dùnú. àmín. àwa tá a ti ń gun ọlọ́run ní tó yá yé gun pẹ̀lú dùnú. amina. gbogbo àwọn tá à ń bẹ ńlá yẹn kọ ọlọ́run gùn àlọ́ ogun kẹ́kọ̀ọ́. àmín. àlọ́ ogun ṣiṣẹ́ dáwà. lọ mú orí tí bá ń bẹ wa. àmín. la hawla wala quwwata ilé ẹ má lè ronú jẹlẹ tí bá ń bẹ inú plẹ́ẹ̀n yóò fi ọ méjèèjì kásá aa ah, Allahu akbar. pàápàá ẹ ń bá wọ plane tó tóbi. wọ́n máa dáhùn sí bíi mẹ́ta ilé ńláńlá mẹ́ta gbogbo rúbì síbẹ̀ yẹn ilé kan ni tẹ́ ẹ máa wà wọ́n yẹn lọ sọ dáadáa ẹ tó a lọ bọ́nu ilé mi kótó àkànlé kẹta lọ́hùn ẹ máa wọ yẹn lọ orí yẹn lọ bíi Allahu Akbar kabir yóò lè gbé gbogbo ẹ̀ bò ah subhanallah. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون bàbá gbìyànjú bẹ́ẹ̀ tí bàbá bọ́ọ̀lẹ̀ tí bàbá sẹ́ńtọ́ yẹ pé ìmọ̀ fẹ́ wo ìtọ́pinpin nǹkan kọ́ wá wo wo plane kò wá sí nǹkan kan lára rẹ̀ tí wá ń yí báyìí tí ń yí njọ ní àṣẹ kìíní kan síbi bàálù tí máa ṣe balabala báyìí ní ìsìn kò sí kàkà lẹ́yìn ọwọ́ rẹ̀ tó gún báyìí jànàjànà kò sí kàkà tí yí káfẹ́ ní máa ń mú wẹ̀ ọkà gbéra ńlẹ̀ náà náà ní ìta lòkè náà ni. ẹ̀yin èrò ọmọ wa lẹ́yìn inú ẹrù tó kó gbogbo ẹrù tí gbogbo ẹrù tí èrò tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ náà lọ lẹ́rù abẹ́ẹ̀rẹ̀ wọn kò wú ẹ̀ sí abẹ ẹ ń dán wọn ẹjọ ń dán tẹrù náà ni. títóbi ọlọ́run jẹ máa. innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. ìyá máa débi àṣẹ tí máa tọrọ tiẹ̀ mbẹ́ tọ́lọ̀ máa dáhùn o àwọn ànábì ọlọ́run ti bẹ́ẹ̀ rí o ṣé wàá pé a àṣẹ ọlọ́run rè é inú wọn Zakariya wà nígbà orí àṣẹ ọlọ́run lára Mariama ah ó yà béèrè tiẹ̀ náà ọlọ́run dẹ̀ fò náà ẹjọ́ táwọn abá ti ń débi àṣẹ anábì máa ń ṣe bẹ́ẹ̀ kódà bí ń kírun lọ́wọ́ tó bá débi àṣẹ ọ̀rọ̀ àmọ̀tọ̀rọ̀ ń bẹ̀. lè kó nìkan nìkan ni. Kani. bàbá wa fẹ́ sọ pé èyìnbó kú iṣẹ́ dára plane tí èyàn bá wá fẹ́ rò jápọ̀ lọ náà ní gbogbo ẹ̀ kóńtì wa dáko òyìnbó tó ṣe ẹ́ńjìnì fún bàálù ti ànábì Sùlẹ̀mánà kọ́ dáko ẹ́ńjìnì òyìnbó tó ṣe ẹ́ńjìnì ẹ̀ tó yẹ pé tiẹ̀ tọ́lọ́nkọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ kẹ́lẹ́ mà pé bẹ́ẹ̀ bá rí ẹni plane láyé nítorí kí wọ́n tó jọ èmi ọlọ́run pílẹ̀nì àkọ́kọ́ tó kọ́ sí tó fi tàmálẹ̀ sí yẹn wọ́n kà tẹ aṣọ dàálẹ̀ lọ ni làwọn máa bọ́ sórí ẹ̀ ìtẹ́ wọn tẹ̀lẹ̀ bí ìtẹ́ rọ́ọ̀jì yẹn wọ́n máa borí ẹ̀ wọ́n máa borí ẹ̀ wọ́n máa borí ẹ̀ wọ́n máa ogun wọ́n máa borí ẹ̀ kìnìún kan máa borí ẹ̀ ẹ̀rọ máa borí ẹ̀ wọ́n dẹ̀ borí ẹ̀ tán àbí sèé máa nà tó jẹ́ pé lọ́lọ́run fún ọkà pé bisimilá ẹ wo ibi amọ ọlọ́mọ la gbádùn ọlọ́mọ ibi amọ ọmọ ni ó ní gbogbo ẹ̀jẹ̀ máa àwùjọ pọ́lọ́hún ò ma gbé nǹkan kan sẹ́yìn àkàn lọ́pọ̀lọ́ pé máa tójọ máa tójọ máa tójọ àmọ́ àṣẹ ọlọ́run ni ní ọ̀kùn òun náà ló ní ọmọ àtójọ wọ́n tó àìmọye nǹkan jọ láyé táṣẹ ọlọ́run ògùn kò pòǹbí ọwà láàmà síláwẹ́láwẹ́ yìí. ìdá ayé tó kábíró hilkudus. nígbà tí mo ràn ọ́ lọ́wọ́ tó yẹ pé a ti ń bẹ lábẹ́ gbogbo ohun tí wọ ìsà ń ṣe jìbìrìlù ni jìbìrìlù ni jìbìrìlù ni pé bandóòtì gbogbo ohun tí bá ń pè pẹ̀lú àṣẹ tèmi tí mo pọ̀ sí wọ lára kọ́mọ̀ jẹ́ lọ́kàkà bẹ̀ yẹn ọlọ́run a máa pọ àṣẹ sára nǹkan kan ibi tí nǹkan bá wá wà àṣẹ ọlọ́run máa gbogbo nǹkan náà bẹ̀ ìyẹn ń bẹ nínú ẹ̀jẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ àṣì obìnrin fẹ́. amina. obìnrin tọ́lọ́run ò ní sànú má jẹ́ àṣì fẹ́. amina. njó èèyàn bá fẹ́ obìnrin tọ́lọ́run fẹ́ sànú ń wọlé èèyàn báyìí gbogbo nǹkan mọ̀ yàtọ̀ ni. torí pé àṣẹ ọlọ́run pé bíi tí wọ́n bá ti wà á máa sànú bẹ́ẹ̀ ń bẹ lára rẹ̀ ọlọ́run má jà bá a gbá mọ́ ọ̀dọ̀ tọ́lọ́run fẹ́ bínú lé lórí. amiina. bọ́bá wọ mi ká àdáwò wọ bẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo nǹkan fi ní ìdí àdúrà jàmọ́ gbogbo nǹkan ló ní ìdí àdúrà pàtàkì tó ń bẹ́ẹ̀ yàrá sọ tuntun tá a máa wọ̀ tàbá a tuntun ànábì ní àdúrà sí. sallallahu alayhi wa sallam. nínú àdúrà tó ṣe ni pé aláhùnmá yìí ní àti àlùkà kọ́yẹ̀dàwù wà kọ́yẹ̀dà máa sùn ní àlàhù wà áwù sùmíkà mi sáàrì yìí wà sáàrì máa sùn ní àlàhù. ẹ gbọ́ nǹkan. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Oh, oh. ọlọ́run ò mọ bí ọ o oore tí ń bẹ lára sọ yìí ni mo ni o ṣe fẹ́ mi o àtòore tí wọ́n torí ẹ̀dá sọ yìí wọ́n torí oore kan dáa sọ yìí ní o ṣe fún mi o mo máa fi ọwọ́ àsọ níbi láburú àsọ yìí kò sí ní ti ń bẹ lókè pẹ̀ tí ò lóore tí ò láburú kò sí nǹkan náà mo wá bẹ̀ ọ́ o aburú àsọ yìí là mí ń bẹ̀ o àti aburú tí wọ́n torí ẹ̀ dá níjọ́ ọmọ wọṣọ tó náà lọkọ̀ lásídẹ́ǹtì tí ẹ̀jẹ̀ bò yẹn tẹ́ràn ẹ̀já kelekele yẹn aṣọ tọ́wọ̀ àti kọ́ mọ̀ pé ìtí ọgbẹ̀yìn aṣọ èyí ò nu lábúrú tí ń humó nìyẹn bí aláfẹ́ bá bẹ lọ́ọ̀ níjọ́ àkọ́kọ́ tọkọ wọ sọ́hun yọ sọ yọnyọ kò ní jọ sọ ibú yọ náà. ọ̀kan náà máa wa ó fún wa nírọ̀ ọ̀rọ̀ kan ní jò ní èmi báyìí mọ́ ọmọ àlùbáríkà kọ́ bá ń sànú ẹ̀. olóńgbà jókòó orí bẹ́ǹsì báyìí pé kò ń dóde ń tó ń àti fìtínà ńlá ó lè ṣẹlẹ̀ sí mẹ́ làgàbà ńlọ lẹ fi lomaru pé kí wọ́n má dura wọ́n ìgbé yìí ló tún dá wàhálà lẹ̀ àga ọba lẹ̀ gbà báyìí ìka rẹ̀ làgà rẹ̀ fìlẹ̀ lórí òun náà sì bẹ̀rù àga yẹn pé ó ní ìkànnà fòyọ ó lọ yọ tìdítìdí ni. ọlọ́run. ká tó kú yá tó kọ. ó lẹ́jẹ̀ ti bò òun lẹ́nu kọ́kà jókòó lásán ó wá ń sọ fún wa pé njọ́ tó ń ti nìyà lajẹ́ òun ò tí ìjọ tó tó bá wọn. yóò wá délé òun ni mà dúpẹ́ fọlọ́hún. ọjọ́ tó ọba dá nù. ibi àdúrà sàárà ibi ó kéré ẹ̀ mà nù. mo ti ń kó tóun <laughs> ibi ó kéré ẹ̀ mà nìyẹn. ọsọ di kékeré ni ìmọ̀ sọ̀ọ́dà gbogbo nǹkan yáyá ló lóore lára ló ládàáwò lára pé mọ́lé àti kó sínú ilé àmọ́ sàdúà àgàgà mọ́tò kìí ṣe pé owó nìkan la fi ra mọ́tò ọba ra mọ́tò pé bẹ́ẹ̀ lọ́run dáadáa tó sọ fáwọn afá ìbá ń bẹ́ẹ̀ kọ́ ìgbà náà ó ní mọ́ra yìí ọlọ́run ló fi àṣẹ sára Jibrilu alayhi salam lọ́dún ti isa ọmọ mọ́ríyámà tí bá ti ń pè wá máa jẹ naam. tukallimu nnasa fil mahdi wa kahala. nínú ohun àmì tá a ṣe fún àtìlẹ́kùn wa ni pé tukalimu nasa ebi wọ isa ibọ ń báwọn èèyàn sọ̀rọ̀ filimaadi tó sì ń bẹ lórí tẹ ẹ gbọ́ ṣèṣe sínú yẹn ní kọ́mọ tá a bí lóòjọ́ mọ́ sọ̀rọ̀. Allahu akbar kabir. èsì dẹ̀kọ̀ fún ya rẹ̀ njọ́ tí ya rẹ̀ mi mọ̀ wọlé tó di àdáwò mọ́yà lọ́wọ́ bóore bá ka màmá mọ́yà lọ́ngbà míì afẹ́ dàdáwò àfọlọ́ ní mọ́ báyà ń rí àdáwò bẹ̀ kú mẹ́. láàrin wọn náà wà náà ló lóyún náà ló bímọ ẹni tí gbogbo ayé ń rí pé a ah, ẹni ọlọ́run lóbìnrin yìí o a ah, kíní kan ni o a ah, tí owó bàjẹ́ kankan ò kán rí jẹ́jẹ́ lọ́lọ́ léwẹ̀ pé n fẹ́ wẹ̀ ní nǹkan àbí àti lónìí a wọ kíní bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run o kíní kan bẹ̀rù ọlọ́run wọn náà bẹ̀rù ọlọ́run. òun ò lè dé wá ọlọ́run tó ní kóun bẹ̀rù náà lóní kóun wá bá o. káyọ̀ àbọ̀ ikò ti ń ga a èsì èkó gàtán òbí ti ń tẹ̀ ti mú a ah, pápápá ọmọ ti délẹ̀ ń bolo wọn àgbé ìwọ báyọ̀ lọ́hùn hmm, ẹ bọ́ lórí kàn láyà eh, ọlọ́run tọ́wárí bẹ́ẹ̀ àti pé oore tí ó kà wá náà láyà tí ó kà ọ̀tá wa láyà lóore ìdùnnú tó oore ọgbẹ̀yìn ẹ̀kún wa lọ́run sí fáwa náà. amiina. wọ́n lànà rẹ̀ ọlọ́run. amiin. dábàá pọ́nmadé. ọlọ́ni òní ebi ń bá sọ̀rọ̀ e, e, fún yàn èmi èfi dààmú ẹ̀ òní dààmú mọ́ ọmọ wulẹ̀ rojọ́ sànà sí pé ẹ bá sọ̀rọ̀ fàṣàrọ́tì ilayhi. ní a bá ní ẹ̀wà wo ẹ̀wà wo ọmọbìnrin yìí tó fẹ́ máa mú àti ó ní a máa bọ́ máa rí. qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya. ẹgbọ́n bò ní a ṣe bọ́mọ tí ń bẹ lórí ìtẹ́ ọmọ kékeré àṣẹ bí sọ̀rọ̀ ọlọ́run ò tí dé ni gbogbo kíníkan ò lè ṣeé ṣe ẹ ò lè bẹ́ẹ̀ kéde ni kò sí tí òṣèré sí lọ́dọ̀ ọlọ́run. láì ní káwa gbà tán fún un ṣebí àwa ọmọ bíi a ti dé yìí èmi ọmọ bí mo ṣe dé bí báyìí akànlájú wọn náà láti pé abára bíi abára wa lẹ́dẹ̀ẹ́yà wa lọ́dọ̀ bàbá wa lágboolé wa lóko wa nínú ìlú wa lórílẹ̀‐èdè wa nílẹ̀ Yorùbá èèyàn bá tó mú wa wá bẹ̀ ó ní kápá gbogbo yòókù náà. wọ́n ní ẹ̀ wá gbọ́ nǹkan ó mọ̀ ìyá máa bọ́ ọmọ orí ìtẹ́ sọ̀rọ̀ para ọmọ ti dáhùn. kọ́lá ìní abẹ́dọ́lọ́ àtàlí àlìkìtàbà wàjàálàní nàbíyà. وجعلني مباركا أينما كنت فأوصاني بالصلاة والزكاة ما دمت حيا kálukú gan pa ni wọn gan pa pé kí ni ń dún wọn lọmọ náà ni ń dún ẹ̀rí ọlọ́run á júwe bó ṣe sọ̀rọ̀ fún wa nú ayé yìí تكلم الناس في المهد وكهلا ọlọ́run níjọ́ tí wọ èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ ìyẹn lè mà ó tún wá ní wàkàhálà ó tún wá di èèyàn sọ̀rọ̀ ń ṣe mà sọ̀rọ̀ yẹn ṣe mà a sì pé ntọ́lọ́hún fẹ́ fàyọ ní yí pé gẹ́lẹ́gẹ́lẹ́ nígbà tó o tún di géńdé tán bó o ṣe lọ ń sọ̀rọ̀ ń fi yẹn ṣe ń lórí ìtẹ́ ni. pé bó o ṣe dàgbà tán di àpéwò irú ọ̀rọ̀ tó ń yẹn tí wọ́n dẹnu lẹ̀ yẹn dédé náà lọ ń ṣé wọ́n lọ ń sọ̀rọ̀ jọ́nà. jama ẹ dákun ẹ jẹ́ àpàtà sọ́dọ̀ ọlọ́run o pẹ̀lú ká mú tọ́wá ní àṣẹ ká mú ṣe o ká máa ṣe tọ́wá ní àṣẹ o sẹ́ni gbogbo ohun tí ń dà wá láàmú tí òfin jẹ́ àṣẹ òfin ọlọ́run ti ká ṣe yẹn èṣù ni o yóò jẹ wá ha ọlọ́run kù sẹ́ ìwọ ọ̀fẹ́ sẹ́yìn ọ̀fẹ́ sẹ́yìn o sì fẹ́ dọ̀rẹ́ ọlọ́run ọkọ̀ọ̀kọ́ sẹ́yìn náà nì lábala pé gbogbo ntọ́lọ̀ ń bá ní kó o ṣe lọ́mọ ṣe ọwọ́ tẹ lọ́rùn àgúnlá kò tẹ àgúntẹ̀tẹ̀ bàbá màmá mi ìṣèǹtorí yìí ẹyin bó ṣe wá rí yìí mi láìkẹ́ bó ṣe ṣe yìí o bó ṣe á dá yọ̀ mi láìkẹ́ ẹ ìwọ̀n àgbọ̀n rẹ nígbà tó tó tó dẹ̀ tó máa ń tìrìmù ẹ̀yẹn mọ́ mọ́ mọ́ ń láìkẹ́ nígbà yẹn gan mọ́ ń júwèé pé àbúrò mi nìyẹn o ọmọ bàbá mi nìyẹn o ọmọ ìyá mi nìyẹn o nísìnyí lè júwèé mọ́ ń sìn ibà yẹn pé gan kéèyàn máa ń kàn di pé yóò di nǹkan míì sọ́kùn sọ́kùn pé nígbà tí ọkọ̀ já lọ mi ṣe yẹn kó mo rí ọmọ ìṣẹ̀já ìwà bẹ́ẹ̀ ń sìn ni sọ pé mi ìgbìyànjú jáde kí n gbà nìyẹn wà bẹ́ẹ̀ tó bó ṣe rí yìí ní mi ò mi ò láìkí ẹ̀ ọba kọ́kọ́ kọ́lọ́ tírìmù ẹ̀ pé àǹtí ah, tàbí sísà mi nítorí yín ṣe ah, mi nítorí kẹ́lẹ́ bá láìkí mi ṣe mo ṣe kọ́lọ́ ní bá mi ni mi ṣe nítorí àṣà tẹ́rí dé ìṣẹ́ni kí n tírìmù ẹ̀ kó wà ní wọ̀ntúnwọ̀nsì yẹn èyí ti tẹ̀dánù ẹ̀ ti wàásù nù àyìndé so ìníkàjẹ́ kó ẹ̀ kó ṣe sọ níbi etí ẹ̀ ń bí ẹni báyìí yẹn ti wà sí àyìndé nìyẹn mi ilẹ̀ dáná wá sí fún wàásù àyìndé mo dá fún ṣáà ibi tí ń kulẹ̀ gbẹ kan lọ tí ò kò sẹ̀ yẹn tó ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí wàá ń bẹ láàrin wa ni ẹjẹ́ á sọ. wọ́n ní òfin gbàlẹ̀ òfin gbàlẹ̀ láti ìjọ yìí ah. tó di gbogbo nǹkan bá ń fi ó lè nǹkan. Ah. Hmm tọ́lọ́ máa sinà mà pé ọwọ́ tó fi ilẹ̀ náà ọ̀dà náà nígbà yìí kó lò ní gbogbo nǹkan kọ́ máa fiọ́lẹ̀ kọ́ máa fiọ́lẹ̀ kọ́ máa fiọ́lẹ̀. ta ló ta ló ń dì má bá wọn. lọ fi ilẹ̀ tán. ìbá bẹ́yìn mà yìí pé ẹni tọ́lọ́ ọ̀bá fún ní tíẹ̀mì bíi ti fúlàní òun ní bíi tíẹ̀mì. Ah. ẹ̀yẹn àwọn akọ́ ń kéwù àwọn akọ́ fúlàní ń kéwù ẹ wo yẹ irúgbọ̀n ìta yọ nínúgbọ̀n rẹ̀. àánàkúmọ̀lá ń bùrẹ́ ní ìsìn ṣé àgbà kàbáhùn ẹgbẹ́ ọ̀kan mẹ́kọ́lọ́ ń bá fún ọ nínú gbọ̀n sáfẹ́rẹ́ bọ́lọ̀ ń ṣe fún ọmọ nù fílẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wo gíláàsì ó rí i pé ntọ́ bẹ́ẹ̀ kẹ́ rẹ mu nìyẹn. Mm. kódà dèdè kóòmù ẹ̀ ń bẹ. dèdè kóòmù tiẹ̀ ń bẹ lọ́jà. ó fi mọ̀ yá. tẹnu rẹ̀ ó kùn náà báyìí àwọn kan sáláàkì ni. ẹlòmíì ń bẹ̀rẹ̀ pé irùngbọ̀n wù jújọ́ ọlẹ̀ òní ti máa lọ wà láì kò furùgbọ̀n. Ah. bó kí lágbà yẹn dán nígbà tá a wá fún. ó dẹ̀ ti da sínú nulọ́n bí asaka. Ah. ànàkúmùlà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. ó ti dárò mọ̀ sí nulọ́n irunmu alẹ́ ju irunmu alẹ́ bí ìlọ́nu yín. aláàgọ́. máa fa àgbàdo jáde ta. ọ̀dà náà ń gbà tí tí tó fẹ́ da sí nìsín tí a fún kí ni ọ̀rọ̀ àtọ̀dá nìsín ọ̀daràn kankan wọ́n wá fún wọ ọ̀wá ń fà. ń ah! bu ṣúgà já. gbóná gbóná sọ bí ogbéròrùngbọ̀n kan láyé tẹ́ pé orin tọ́lọ̀ ń kọ́ mọ́ irúgbọ̀n ní òjì òní sọ. kí ló fẹ́ kí ló fẹ́ gbà lábẹ́ ó dẹ̀ tún lé tún mọ́ bẹ òyì tún fà tó dẹ̀ wá rúdòkó yìí láì mọye gbà ọlọ́run dán owó lọ́wọ́. ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum ash-shaytanu gbogbo ohun tí oní ń ṣe ọ̀hún ni kì í ṣe ọ́ ó ń ṣera rẹ̀ ọ̀gànwọ́gàn ṣe rẹ̀ ìwọ ọmọ pàṣẹ lọ́rọ̀ ọlọ́run èmi ní sọ yìí bí jẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ ni. àbí. ṣé yíyá lọ́sọ̀ fọlọ́ pé ọlọ́ mo fẹ́ máa mo fẹ́ mo fẹ́ máa mo fẹ́ máa sàrà láyé mo fẹ́ máa sàrà. ibẹ̀ ń bá ẹ̀ ń bá wárù tí a fẹ́ máa kà tọ́lọ̀ ń ṣe fún yísà yìí ẹ̀ ń bá wárù dọ̀ rẹ̀ ebó kọ bú ni ẹ máa pẹ̀lú wọn tẹ́kù lọ́fẹ́ máa ṣe fún rẹ̀ wọn á ní pidán. ó dó ń dánù tàbí máa sọ nǹkan kan di nǹkan kan lọ́nà tí wọ́n gbà sọ́ọ̀dà ibodò ń dán nìyẹn kíní sì máa gbẹ̀yìn ó dán jòfó lọ. àmọ́ sẹ́kọ́lọ́ ń bá jẹ́ kó lóde sí ọ ebi ara yóò ṣe bó ń pin dání wọ́n lọ́ mọ̀ pọ́lọ́ lè yìí bọ́jẹ́ bí owó bọ́jẹ́ bí ọlá bọ́jẹ́ bí nǹkan mìíràn ọkà máa na ọ́ sí báyìí kò tó fọ́ ọkà ó ti dòun ìdáfisọ́pọ́ lọ́hùn tí máa sọ̀yàn dàbẹ́ ni ẹ súnmọ́ ẹ súnmọ́ lọ́hùn súnmọ́ lọ́hùn fara rẹ súnmọ́ lọ́hùn fàyà rẹ súnmọ́ lọ́hùn fàyà rẹ kalẹ̀ lálẹ́ yìí. Hmm pé kalẹ̀ pé ah, ó tó gẹ́ ó kọ̀ mí lókù tí tí àfa ọ̀dà lónìí èmi ni à ń bá wí. àmọ́ àmọ́ nǹkan o ọkà kúrà ẹ̀mí wà ní wọ́n ọ̀dọ̀ mi. ó ní bí wọ́n ṣe ń sọ èmi wọ́n ń wò. jẹ́ àṣekínní ìkó ń bẹ̀ torí ọlọ́run. ọ̀bùn sọ ẹ̀jọ̀ sọ. kẹjọ kọ ẹ̀ẹ̀kan náà kí o rò pé yóò kọ rè kó lè gbọ́ máa láyé ebi ìwọ òun wá bí ẹ má fẹ́ kí ọ̀rọ̀ tó ń fẹ́ máa sọ fúnyàwó òun kó tètè ṣiṣẹ́ ẹ ó ṣiṣẹ́ lórí ẹ ẹjọ wá òun á lè jẹ́ pé bí ìwọ ṣe ń yìí lòun ń gbọ́ àwọn máa gbọ́rọ̀ ń gbà mí ìjọkùnrin lọ. ọkọ̀ alọ́ yà pẹ̀sẹ̀ ń jò ní. ní gbàtà ìkónú àwẹ̀ yìí. anakumula. obìnrin kan jọ́kejì àbí jọ́kejì ni wọ́n mú wá bá mi. ó ní jọ́tà ń ha lọ́wọ́lọ́wọ́ yẹn ni òun ti fẹ́ wá ṣùgbọ́n òun rí pé tó ń bá ń bọ̀ àwọn àfáà tó ń rojú wọn yìí wọn ò rí jọ́wọ́n dọ́dọ̀ bàbá pé ọbẹ̀ kí ló ń wá lọ olóhùn fẹ́ bá wọn pé bàbá òní ni ẹ há mi. lọ́wọ́ á wáyé pé bàbá bí ọbẹ̀ dáwì wọn ló gbìn dáwò ẹ̀yà náà ló mú wá nínú gbàdúgbò ni lọ́wọ́ ní kí n bò ń kọ́kọ́ òun kí n dákun kí n bò ń bẹ ọkọ òun kójú òun ọha báyìí. Allahu akbar. ó ní ó ní kàńtà. kíbi. bẹ́ẹ̀ máa ń gbìyànjú mọ́bìnrin wá rú àwọn àtètè máa tún gbọ́rọ̀ ọjọ́ pé lọ́ngbà mi. ṣe tó ṣe pò ń bẹ̀. kíní owó ìbátẹ́ o sì ń gbà wọ́n mọ́ gbà mọ́ owó owó owó kílẹ̀ pé lápò owó lápò lápò à èyí gbogbo tí bá níbi lápò lápò yìí náà yóò kù bí yóò fò wọn bẹ. ẹ má gbà mọ́ ẹ má gbà mọ́ ẹ̀sìn lẹ́yìn gbèsè gbèsè lẹ́ẹ̀bàbọ̀ ọbẹ̀ ìpèkọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìwọ̀n tẹ́ ẹ bá ní ẹ máa fi ṣòwò ẹ máa bẹ lọ́run lé lórí àlùbáríkà ogun ẹ dènà sí ẹ má bà wọn dá sí mọ́ wọn kẹ̀ dáná bọ̀ yín lọ́rùn ní ẹ̀yin náà wo yejú ètò ti gbà tẹ́ ti dáná ẹ̀yin máa kọ́ máa já yín nù náà kọ́ máa já yín nù jẹ. Ah, kì í ṣe sọ. kọ̀kárí ni kébè. kọ̀kárí ni àwọn tí wọ́n nífà tí wọ́n lé egun tí wọ́n lámìlá kánlẹ̀ yìí ní ọdún tí bàbá wa àgbà ní mádùn yàrá bí tí wọ́n fẹ́ lu owó rìbá ńlẹ̀ yìí ó dàbí pé èèyàn tọkọ léjọba ẹlòmíì àpòkọ bàbá àpòkọ ọmọ ẹgbẹ́ ńjọ́ ńjọ́ tí wọ́n ń sọ bàbá ló kọ ó fowó náà àwùjọ náà yóò pè wọ́n pé kí ni lágbèjà wa ń sọ yìí nígbà tí àwọn àgbààgbà fáà kan tẹ́pà ni wọ́n mọ̀ bá àṣàjọ́ àlọ́dọọdún tí wọ́n ra káà fún wọn. bẹ́ẹ̀ ni ajé àmọ̀ ohun tí wọ́n wà. tí wọ́n ra káà wọ́n tó ra màálù yọpa màálù tí wọ́n tí wọ́n ṣe àtàyè tó jẹ́ máa jó njọ́ ọdún wọn bá dà gbogbo ìgbàlá ní mọ́mọ́ ẹ̀hán pé lèyìn ọ̀dà bàbá ní ẹ sófo bọ ní wàlẹ́ fún wọn ṣe bọ̀ bẹ́ẹ̀. ìmì ń dákọ̀ àdúgbò torí gbé àìmọ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹlòmíì ti wá nù wa ṣùgbọ́n àdúgbò tí mo kàn tí mo fẹ́ sọ kankusẹ́nu mi gan tọ́jọ́ pé. àbí ebi kankusẹ́nu mi náà. <laughs> torí àgbẹ̀ náà wí kọjá inú kọjá inú ogun pati bẹ̀rẹ̀ lọ. ẹ̀ síríìtì ńgbà bẹ̀rẹ̀ ti ogun pati bẹ̀rẹ̀ àkàdúgbò yẹn. wàkísí aládàríkà. àdúgbò tá a ti wí sí fẹ̀ abẹ́ kakọ́ ọ̀tún ńbẹ́ńbẹ́ bẹ́ẹ̀ kakọ́ òsì mẹ́ńbẹ́ àdúgbò yẹn fẹ̀ gan ọ̀dàkìtì méjì ni. àbọ̀ ọ̀dà àkọ́bẹ̀ o. ibẹ̀ ni a ti máa ń jókòó ọ̀kan bàdàn yìí ẹsẹ̀ bí ààrẹ ní jókòó mbẹ́ ó ti rún pátápátá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbèsè ntí ọba dáa kò dáa ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn tẹ́jú ń sòwò ọlọ́ba yín dá yín lókòwò rẹ̀. ẹ̀yin oníṣòwò àárín wa owó tẹ́ ẹ máa fi ṣe òwò tí ó lẹ̀ mọ́ yín lọ tí ọkàn yín ó balẹ̀ ọlọ́ba ní gbére lọ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ já ha tẹ́ ẹ já ha tẹ́ pé ẹ tí ìrọ̀ náà bọ̀ ń bẹ̀ ọlọ́run jẹ́ bọ̀ ń bẹ̀. ẹ dàníyàn pé ẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ mà ẹ dàníyàn sínú pé ẹ ní gbà mọ́ èyí gbà yìí tọ́lọ́ bá ti yọ yín bẹ́ẹ̀ ní gbà míì mọ́ ẹ dàníyàn bẹ́ẹ̀ tẹ bá tún gbà tán èṣù burú ó tún máa fi bẹ̀rù pé à ah, ebi ti sọ̀tọ̀ orin wa tún gbà mí ọlágbára nu ẹgbẹ́ ìgbé ńgbà mọ́ àwọn afá ní ọ̀dà ọlọ́run ní ọ̀dà anábì ní ọ̀dà ńgbà mọ́ ńṣe mọ́. ǹsọ̀rí ibú mọ́. ǹsọ̀rí ibú mọ́. báyìí ó tó bẹ́ẹ̀. sá fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mọ̀sí ọlọ́run ẹja jìnà sí kàlérí kàlérí múdùnmúdùn ọlọ́run kàlérí agbára rẹ̀ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ah ọlọ́run kù sẹ́ ebi máa jẹ́ bẹ́ẹ̀ ń tiẹ̀ bó o ṣe rí yẹn tó o tó o rí òun bó o ṣe rí yẹn o lè bẹ̀rẹ̀ mẹ́yẹn tó sì gbókè tẹ́gbọ̀n nìsín nọ̀la jẹ́ pé wọ́n kò fọ́ nìsín gbígbà pé ẹ̀tọ́ kò fọ́ èdìmú gbígbà pé ìdílé ẹgbẹ́ ọ̀sán kan sí ní ọjọ́ pé kìnnìkan ten million pé ah, ten million èmi máa ní èmi máa ní sa. Ah. Eh, eh, ok ok ok ẹ fún ẹjọ́ di twelve million. Ah, ah. o ní tí ìgbà tán táwọn tí ọ̀rọ̀ fi dé kìíní kan àfẹ́ra àfẹ́ra ńgbà bá pawó tẹ́lá kawó kawó lẹ́bàá san twelve million àtòkù pé three million kí wọ́n tó dé wọ́n tó kọ́ mi dé bíi fifteen million ebi ṣe é dé nìyẹn àwọn tí máa lówó yẹn wọn àmọ́ tún mẹ́ẹ́ wọ́n yóò kẹ́ wọ́n kà máa wọ́ra wọn kà máa di pé ẹnu pé ń bá wọn ti gbé yàn sípò yọ́n máa bá kó náà múlá náà wọ́n fi ìsàkọ́ bẹ́yẹn wọn àmọ́ bó ṣe jẹ́ olúwa ọmọ bóde lólówó ọmọ ọgbọ́n kọ́ ọkàn sí náà ní bá ń ṣe bára wọn owó mi ń bẹ tí wọ́n ti gbàgbé bì kan wọ́n sì wọ́n wọn létí rẹ̀ wọn ò ní jíwó wọn lọ. bẹ́ẹ̀ náà sì ni wọ́n fẹ́ kanlẹ̀ náà wọ́n máa wára wọn káàkiri náà ni pé ha kí ni à ń ṣẹlẹ̀ wọ́n ṣèṣirò owó ṣèṣirò owó wọ́n ṣàkáǹtì ṣàkáǹtì pàfó náà ni ọlọ́run ló dé yẹn tí a bá gbọ́ kó sì máa pọ̀lọ́n kó sì jáwọ́ bí ẹsẹ̀ kó jáwọ́ bí ẹsẹ̀ owó èlé kó sì yá sí mbẹ́. ọlọ́run nígbà tó ń sọ̀rọ̀ lórí ìtẹ́. wàkàhálà. tọ́rọ̀ ń sì jẹ́ pé déédé ọ̀rọ̀ tí géńdé máa sọ lọ ń sọ sẹ́yìn pé bọ́mọdé bá tiẹ̀ ń sọ̀rọ̀ ohun rẹ̀ yẹ kó wẹ́ bí ọmọdé rárá o ohun rẹ̀ kẹ̀ bí àgbàlagbà náà ni. ọkọ̀kẹ́ tí ń sọ̀rọ̀ wàáwàáwà. tó gbó. ẹ wo mo ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ tá a bí lónìí kọ́ máa sọ̀rọ̀ báwọn. Ah, ah. bẹ́ẹ̀ jẹ́ èsì ni gbogbo ilé wọn sàpò ń bẹ̀. Ah agboolé náà ó tutù bẹ́ẹ̀ pé ha àwọn ọmọ tí ń sọ̀rọ̀ o. kí ni dùn. وإذ ألمتك الكتاب والحكمة والتوراة والإنجيل èèyàn báwọn ọlọ́run ní túmọ̀ rántí ìdí àlàmtúkà ńgbà tí mo fi mọ̀ ọ́ àlèkìtàbà bá a ṣe kọ̀ǹkan pé bọ́ọ̀bá kọ bí nǹkan bá ń bẹ lọ́kàn rẹ̀ o lè fi kálámù sọ ọ́ sílẹ̀ láì sọ̀rọ̀ ọ́ ta ara yóò sì mọ ntọ́ sọ. gbogbo ẹni tẹ bá mọ nǹkan kọ sẹ́ ń bẹ́ ń bí ẹ̀sà alihamudulilayi. alihamudulilayi. ní mọ̀ ọlọ́run ni o. wàláhì. ọlọ́run ni o. òfin kọ́ ni o. òfin kọ́ ni o. ọkọ yorùbá ni o. ọ̀sá lè kọ nǹkan kan o lè na sí ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ. ó lè gbọ́ yé. Ah. wàláhì dẹ̀kọ́ ọlọ́run ni. Ah. ní ń ka ní ń ka lé ànábìyẹ lórí kìtàbà ilé ṣe ìnjílà tá a fún tọ́lọ́ ọlọ́run tó dáko ìnjílà lọ́tọ̀ nínú ayé yìí náà kìtàbà lélẹ́yìn kíkọ lélẹ́yìn pé mo tún jẹ́ ọmọ nǹkan kọ ẹ wúlò ẹ̀kọ́ ọlọ́run láti lọ sùkúù. Allahu akbar láì lọ sùkúù. àṣepẹ́ tára náà bá kọ́ nǹkan kíkọ tá a máa kọ́ kíkọ́ta àkọ́kọ́ ńbẹ kí àtẹ̀wọ́nbẹ́nu ọwọ́ wa ni. ńbẹ fẹ́ ká tu ìpapọ̀. a a kọ papọ̀ rí. a tù kí papọ̀. Hmm. wọn a máa fi a tù mọ̀ èèyàn pé a a tù tí wọn kọ ìyá wáyà lọkọ torí pé kẹ oníjọ tẹ kọjọ tẹ yomi. ní bí ìjẹrin àbí ìjarun mọ́tàlásí sàbúrà ti mẹ́ńbẹ́ mo wá rí a tù kan bẹ́ẹ̀. Ah! inna lillahi wa ilayhi raji'un subhanallah. nígbà mo rí àtún firi ah, ah. máa dìde máa sún ẹbẹ̀ mu ni ẹ̀yin ara lè kí ta ń kọ́ àtún yìí wọ́n ní alẹ́ Yunus ni ah mo láfi bẹ́ẹ̀ náà ah ọlọ́run fún wa ní nǹkan ju nǹkan lọ wọn ta gbẹrù bàn sànú ẹ tó bá kọ̀ nǹkan sílẹ̀ ah, ẹsẹ̀ bí ó ń tẹ̀ ni ọlọ́run yóò dá fún púpọ̀ kìtàbà ká máa ń kọ́kọ́ àánú ọlọ́run ni ìyẹn ló ní jẹ́ kí ọmọ rẹ jẹ́ ẹrú ẹgbẹ́ rẹ̀ àárọ̀ mọ ilé kéw gidi ni ilé kéw tó ti mọ Lárúbáwá kọ a sì mọ mọ mọ́ndì tí ó fi mọ̀wé kà tí ó fi lè kàwé. ẹran mọ yín nílé ẹ̀kọ́ ẹ kọ́ mọ àwọn ọmọ yín ẹ má sọ wọn dẹrú gbogbo abímọ má tọ̀ tí kì í sepọ́ lọ́wọ́ bá fún lágbára tí ètò ẹgbẹ́ ẹ̀rọ ọ̀daràn kan ọ̀daràn ni kì í pẹ́ bóyá ò ní tẹ́ ètò a ṣe ayé àbíkí náà máa ń pè hàn ẹ̀yìn ààrẹ ayé oṣì oṣì ní òfin iná máa rẹ lé ẹ̀kọ́ ọmọ ò lè bí ọ léèrè pé wọ́n ní amó tíra wa owó lè kéwú owó òwe owó sùkúù àfi lọ bá yẹ àfi lọ bá yẹ hmm. lọ bá yẹ o <laughs> sì ń lọ lọ aṣọ ọ̀sẹ̀. kì í sì í fò ọrù. àmọ́ ọ ẹlòmíì tí wọ́n á jẹ́ olórí gbogbo tí ibo mọ́gbó o. Mm. a pé ló lọ yóò máa wọṣọ kan bíi. takoli mọ̀kìlá bí takoli ah. ah. ni ọmọ ní aṣọ yẹn. Mm. Bí ọ̀fọ̀ lọ́sẹ̀ márùn-ún ẹni kò lè mọ̀. Bí afárá ọlọ́run ló ń bàjẹ́ yìí ọlọ́run ló ń bàjẹ́ yìí ẹ̀ ń bá tọ́jú ọmọ ìbọ́lọ̀ ọba àdìgọ́lá ní máa pínyàn lérè ìbò sinmi lọ́la ìbọ́lọ̀ òní o òtètè kú ó fi ráwọn tí wọ́n ń tọ́jú ọmọ ó fi rí déédéé ìyàtọ̀ tó fi jẹ́ra rẹ̀ jàre àwọn kọ̀ lọ́hùn. Mm, ńgbà bá rí ní táwọn àwọn tí wọ́n gbìyànjú tí wọ́n ní kápá tí wọ́n ṣe bẹ́ẹ̀ yóò bá lágbára ọ̀tọ̀ ọ̀tọ̀ kò sí ni ọlọ́run ti mọ bọ́mọ ìlú ti gòkè àwọn àtẹ́gbẹ́ ipò lágbára ni ọmọ tẹ́ náà padà gòkè ẹnìkan ni ó sàánú wọn ni o ọmọ ni ó ní àfaradà ni o ọmọ mi ọmọ ẹrù ọmọ mi báyìí ẹfẹ ń ba sunkún yóò láfaradà ní sọ̀rọ̀ ara rẹ̀ ó balẹ̀ bójú ẹlẹ́ kéwù ara rẹ̀ ó balẹ̀ kò ní ríran rí pé ẹnìkan ṣe nǹkan kan ẹ̀kọ́ ẹ̀ ní ọkọ̀ ojúmọ́ lọ́sàn yóò rú mọ́tàyíkà bí ṣe yánu yìí sá nítorí mo máa tún kàwé náà mọ́ tún máa kàwé náà mọ́ bàbá rẹ̀ ò ní ni àbí kí bàbá ti kú àbí kí ìyá ti kú ẹ̀ ń gbà ìpọ́lọ́ ní ìdíje yẹn ó da nǹkan yáà jẹ́ kí kọ́mọ lè máa ṣe báwọn àmọ́ ọmọ ẹni tó yẹ pé ó ní lọ́wọ́ ọmọ tiẹ̀ bí wọ́n bá ràn lọ́wọ́ ọmọ rẹ̀ á dà kò ní di ọmọ wèé torí ọ̀ràn lọ́wọ́ kó lè bá di àlọ́la nígbà bá yí àdáwò mọ́ ọ lọ́wọ́.